صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف والله وضع الترى صلاة النبي ومحمد وعلى النبي وصحابه بنتيون تليل على النبي صلى الله عليه وسلم في فيديو جو بين دي القيامة أبلون kó fi ìkẹ́ tí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn gbogbo tí a gbọ́ ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ dé ìparí Ramadan kọ́lọ̀n tó wa fún wọn ní ẹ̀san olóore kó dúpẹ́ fún wọn kó fi ṣọ̀rọ̀ sọ wọn àti gbogbo fámìlì wọn ní àpapọ̀ náà gbogbo àti à ń gbọ́ wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wa ń ṣàlàyé nípa ọkàn ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn so àwọn nǹkan tó máa ń dààmú ọkàn tó ń jẹ́ àìsàn tó jẹ́ kí mùsùlùmí kó mójútó torí nǹkan tó máa ń jẹ́ ìṣòro fún ọmọ ẹ̀dẹ́ mm-hmm. ènìyàn òun náà ni àwọn nǹkan tí a ń kà yìí àyí tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní nínú àwọn àìsàn tó jẹ́ pé ó máa ń ṣe ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni alahasad alahasad òun náà ni àwọn yorùbá wa máa pè ní ẹ̀gàn ní ọ̀pẹ̀gàn so àyíká ní kéèyàn ń ṣe kèéta kèéta ẹ̀gàn ṣùgbọ́n àwọn àti mọ̀ọ́ká ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ nínú ẹ̀sìn tó bá ní ẹ̀gàn òun náà ni à ń yàrá rajulun li akhi inna'imatan aw khayran oníkọ́mi ènìyàn ó rí pé ọlọ́run ṣoore kan orí kan bẹ fún ọmọ ìyá àwọn òyàtàmẹ́nà àǹtàzúlà ẹ̀nì kó mọ̀ wá wò pé ah wọ́n fẹ́ kí orí yìí kó mọ́ jẹ́ ti ẹ̀ máa ọ̀tẹ̀kónù lẹ́wọ́ dúnà wú kí nǹkan mí ọmọ ṣẹlẹ̀ tẹ́ ọmọ ìyá rẹ̀ yẹn so yẹn ni pé ẹni tí wọ́n rí pé ah, ọlọ́run ṣoore fẹ́ nìyí náà fún lórí owó ó fún lórí ọmọ bíbí ó fún lórí àlàáfíà kò wá wò pé àwọn oore yìí kò tiẹ̀ ó ra mọ́tò ó kọ́lé wá wò pé ah kí mọ́tò rẹ̀ wọ́n kó sì kó láksidẹ́ǹtì kí lè rẹ̀ yẹn kó sì wó so kí mọ́tò rẹ̀ yẹn jóná kí lè rẹ̀ yẹn jóná kí wọ́n mọ̀ rẹ̀ kúrò àlàáfíà rẹ̀ yẹn kálàáfíà wọn tiẹ̀ di fíafíà so nǹkan tó ń pè ní àlàáfíà dùnú. الشيخ الإسلام تيمية عليه رحمة الله قاتلون إن شاء الله إيه هوني على حسد أنا تنجي حسد هو والكراهة هوني كيو ما قدرة كيو ما بنسي لما يراه نكتين باري من حسن من نكتو دا من حسن من حسن من حسن من حسن حال المحسود من ìṣesí tó dáa ta lọ́dọ̀ ẹnìkan táwa ń bí ní tọ̀hún tí a fẹ́ kí orí yẹn kó jẹ́ tiẹ̀ gbogbo tí bá ń jẹ́ ọ̀rẹ́ ìgbàmí ẹ̀lú ní ọlọ́wà fún ní orí làákàyè tí pé làákàyè rẹ̀ ó mú tó tó wọ́n wò pé tí làákàyè orí kí làákàyè ń kó tiẹ̀ dàrú tó nǹkan burúkú iná ni ti ń jẹ́ kí ọmọ ṣe ẹ̀gàn ẹ̀rí Ah, sheikh bin usaimin alayhi rahmatullah bàtà wọn ṣàlàyé ẹ̀gàn wọn ni alhassad an yaqra al-insan ma an'ama Allahu bihi ala ghayrihi wọn ni kọ́mi èèyàn kan kó máa kórìíra kó máa bínú kó kórìíra orí tọ́lọ́run ṣe fọ́mọ ẹnì kejì rẹ̀ ọmọlàkejì rẹ̀ orí tọ́lọ̀ ń ṣe fún ọmọ wa kórìíra rẹ̀ ṣe rí òun náà rẹ̀ ti rí pé ní táà ń pè náà ni pé kí wọ́n máa bínú rẹ̀ kí wọ́n máa òun náà ń pè ní ẹ̀gàn kí wọn mọ retí kórè ọ bàjẹ́ nàìjíríà ń ṣòro fún lọ́wọ́ nǹkan pè ní kéèké.